الحمد لله نحمده ونستعينه ونستغفره ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا إنه من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وأن محمد عبده ورسوله wọ́n ní fún ọlọ́run ọba wọ́n ti tún tàwájú ní àárọ̀ tó ní abẹ́ ọlọ́run ọba àwọn tó ń ṣe fún wa ní orí kí ọlọ́run kó dápọ̀ kó jọ mọ́ ìjẹ́ kí kankan jábọ́ ní ọwọ́ wa ní pàtàkì jùlọ orí ti Islam tọrọ sọlátù fún anábọ̀ Muhammad sallallahu alaihi wasallam àwọn ará ilé àti àwọn sàhábà ọlọ́run kó bá ní kẹ́ wọn lápapọ̀. sheikh sani femin rahimahullahu ta'ala rahmatan wasa abani al-khushu fi salati wa ma yujlu naqsaha ìfọkànsìn lórí òun yóò pa ọkàn pọ̀ lórí òun àti nǹkan tí a fi máa ń fà padà tó bá jẹ́ pé ó bá ti ń dínkù nǹkan tí a fi máa ń bì tí ààyè bá fẹ́ bá gbà tí ọ̀rọ̀ fẹ́ wọnú ọ̀rọ̀ tó kọ́ lọ sínú àyà al dáídá náà lùsùn náà wal jamaa èyíkéyìí nǹkan tó wọ́n fẹ́ sọ. èyíkéyìí nǹkan tí wọ́n bá fẹ́ sọ lọ́rọ̀ nínú ẹ̀sìn ibi náà kọ́ máa ń bójú wò ní pé kí ni ọlọ́wọ́ bá sọ ní alukur'an ìdí nìyẹn tó fi jẹ́ pé tí wọ́n bá ń kọ́ àwọn ọmọ akẹ́kọ̀ọ́ ní kéwù ibi tí wọ́n kọ́ máa ń dojú wọn kọ ibi alukur'an wípé alùsùn náà gbà ó pé kò sí nǹkan tá a fẹ́ mẹ́nu nínú ẹ̀sìn ọlọ́wọ́ bá fi ọlọ́wọ́ bá wò ti sọ nínú alukur'an kẹrin ìwọ gẹ́gẹ́ bí akẹ́kọ̀ọ́ o gbọ́dọ̀ kọ́kọ́ kọ́ alukur'an tó fi mọ bóò ni ọlọ́run bá ti sọ̀rọ̀ lọ. sùlẹ́yìn gba ẹ̀yà àbójú sunna ní Muhammad sallallahu alayhi wa sallam. ẹ pé dáadáa ni bàbá ìlànà ilẹ̀ ni bàbá náà tẹ̀lé pẹ̀lú pé wọ́n lọ sínú alukur'an karim suratul mu'minun ìtọ́nà ọba Allah subhanahu wa ta'ala láti bẹ̀rẹ̀ náà ni pé qad aflahal mu'minun ọlọ́ni àwọn tó bá jẹ́ mùmínì wọ́n ti jẹ èrè tó pọ̀ lọ́dọ̀ ọlọ́run ọlọ́run wa ni manhumul mu'minun àwọn wò láwọn mùmínì yẹn ọlọ́run wa fẹ́ fèsì ẹ̀ pé alladhina hum fi salatin khashi'un àwọn bí wọ́n pé tán bá tó bá ń kírun fún Allah subhanahu wa ta'ala khashi'un ọkàn wọn apapọ̀ sórí wọn. ìbẹ̀rù ìbẹ̀rù ọlọ́run yóò wà lẹ́mìí wọn lórí wọn. wọ́n wá kó sí ọ̀nà méjì tí ò bá já sí wípé wọ́n mọ̀ sí ọlọ́run bá Allah subhanahu wa ta'ala gẹ́gẹ́ bí anábọ̀ Muhammad salam ṣe júwe ní al nínú hadith al-Qudsi nínú hadith an nígbà tí Jibril bí àdúgbò Muhammad lérè sallallahu alaihi wasallam akhbirni anil ihsan fún mi ní ìwò nípa al ihsan Jibril wá sọ fún àlùbọ̀ Muhammad sallallahu alaihi wasallam al ihsan an ta'budu Allaha ka'annaka tarahu àwọn onímọ̀ sọ wípé tó jẹ́ al dáadáa ìpele méjì ni ìpele kan tó ga ìpele kan wà tó ga ìkejì wà tóun ò tó ti ìkejì èyí tó ga yẹn òun ni àǹtá àbùdà lọ́ha ka annaka tarahu kó o máa sin ọlọ́run bá bí ẹni pé ọlọ́run bá ń bẹ wájú rẹ tó ń wò tó ń wò wọ́n ní ìpele kan wá wà tí ò tó yẹn bísí wà ń lamta kùntàrọ́ ó wà ń nahu yaraka bí wo ò bá tiẹ̀ rí Allah subhanahu wa ta'ala èyí tí ò sí èméjì pé fàlọ́ awúyá ọ̀ká ọlọ́run máa ń rí wọn. wọ́n ní ìpele ẹlẹ́ẹ̀kejì yẹn tó fi hàn pé ọ̀rọ̀ tó lọ́wọ́ bá sọ wípé alladhina hum fi salatihim khashi'un tí wọn bá sí nípele alákọ̀ọ́kọ́ ń wà lẹ́lẹ́kejì. walladhina hum anil lagwi mu'ridun àwọn tó yẹ pé ìrun wọn ó mú wọn jásí wípé tó bá ṣe kò ń gé ọ̀rọ̀ tí ò dáa léjókòó àwọn èèyàn kan àbúbára wọn láàrin àwọn èèyàn kan tó yẹ pé ọ̀rọ̀ tí wọ́n ń sọ jáde lẹ́nu ọ̀rọ̀ tí ò dáa ni ọ̀rọ̀ tí ò bá ọmọlúàbí mu ni ọ̀rọ̀ tí ò bá ẹ̀sìn mu ni ọ̀rọ̀ tí ò bá láàkárì mu ni aláwù alladina hum anilagwe mọ́ọ́rìnbóòlù àwọn gúnrí kúrò ń bẹ kódà àwọn kì í gbọ́ débi pé wọ́n jókòó síbẹ̀ wàlẹ́dínà òun lè zakati fa ìlú àwọn tẹ́ pé tí zaka bá nínú owó wọn wọn ò ní rán wọn létí bẹ́ẹ̀ ni wọn ṣẹ̀ṣẹ̀ ní máa fà wọn lásọ àti yọ zaka wàlẹ́dínà òun lè forojì himu hafizun àwọn tẹ́ pé wọ́n máa ń ṣọ́ abẹ́ wọn wọn kàn kì í kàn sí gbogbo obìnrin lásán wò ilà àlà àzùwájú im àwọn ìyàwó ẹ̀tọ́ àwọn ẹlẹ́tọ́ wọn nìkan àwọn mọ́mọ́láka ti ya ìmọ̀ ẹnu fún mi àbí àwọn ẹrú tí wọ́n bá ní tí wọ́n lọ ra àyànjẹ ìyẹn máa ń ní ẹrú béèyàn ṣe máa ń ní ẹṣin téèyàn bá ní ẹṣin kò sígbà téèyàn ò lè wò kó gbé ẹṣin jáde kò sí bíi kéèyàn ò lè gun ẹṣin lọ bẹ́ẹ̀ ni òṣìṣẹ́ téèyàn ò lè rán ẹṣin bẹ́ẹ̀ náà ni téèyàn bá ní ẹrú ìrírí àfihàn lẹ́rú fi tán wípé olófowó rà ni nínú àwọn tó tún máa ń sí lásán náà làwọn ẹrú wọn wà ilẹ̀ òmùgẹ́ ẹrú wọn nìyí àwọn ẹ̀kí ń ṣe ẹni téèyàn máa yọnu sí àwọn obìnrin torí pé ẹnikẹ́ni tó bá jẹ́ pé gbogbo obìnrin tó bá ti bá pàdé ló bá máa ń sí lásán wò irú ẹni yìí ẹni tí a fi ẹnu àtẹ́ kàn ní ẹni tí a fi àlàáìbù a fi tì sọ́dọ̀ rẹ̀ ni ọlọ́ni famani bùtàgọ̀ wàrọ̀ àbálíkà ọ̀wúláyíká òmùlẹ̀ àhẹ́dì àwọn tó bá jẹ́ sí pé kò kí í ṣe àwọn ẹlẹ́tọ̀ọ́ wọn nìkan oníbà ń sí lásán wò àwọn aláṣẹ jù nìyẹn àwọn aláṣejù àwọn nìyẹn ọlọ́run tún ní walladhina hum li amanatihim wa ahdihim ra'un àwọn tó jẹ́ pé trọ́ọ̀tì tó wá fi sí wọn lọ́dọ̀ gbà fi pamọ́ wọ́n máa mójútó àdéhùn tó bá gbé pẹ̀lú àwọn èèyàn bí wọ́n bá ti sọ pẹ̀lú wọn náà ni wọ́n ṣe bá walladhina hum ala salatihim yuhafizun àwọn tó jẹ́ pé èrò wọn wọ́n sọ ní abala àfikún wọ́n á dẹ̀ tó sọ ní abala kíkí gbogbo àwọn àlàyé tí a ti ṣe yìí pátápátá. ẹnìkan ò ní máa ní àkíyèsí gbogbo àwọn àlàyé yẹn láti ibi tó ti bẹ̀rẹ̀ débi tó dé dúró kó máa ní àkíyèsí ẹ̀ àyàfi kó jẹ́ múmìnì. ọlọ́ni wùlẹ́ àyíká omuluwa rìsọ̀n àwọn tí ó padà jogún ayé nìyẹn àwọn tí wọ́n jogún ilé ìkànnì nìyẹn àwọn ni wọ́n jèrè wọ́n ṣiṣẹ́ jèrè nílé ayé ń bíbá yìí alladhina hum yarithuna al-firdawsa hum fiha khalidun èrè wọn tí wọ́n bá jẹ láyé iṣẹ́ wọn tí wọ́n bá ṣe láyé tọ́lọ́ bá fún àfàlùbọ́ríkà sí wọ́n wà lọ jèrè wọ́n lọ jẹ wọ́n lọ kó èrè iṣẹ́ wọn lálùkìyàmá èrè iṣẹ́ wọn tí wọ́n wà lọ kó lálùkìyàmá yẹn yóò wá jẹ́ jannatul firdaws. so bàbá rahimahullahu ta'ala wọ́n mú àyà mọ́kànlá ìwá ní ìbẹ̀rẹ̀ suratul mu'minun bàbá ní àbí sifatul azima àwọn ìròyìn tó lágbára yẹn yakunu biya al-falah fid dunya wal akhirah bí yẹn bá fẹ́ jèrè táyé àtàlùkìyàmà ìròyìn yìí ni kéèyàn ṣiṣẹ́ tọ̀ kó wà lára wọn àṣẹ́kì yakunu wal falah tá a bá sọ nípa pé èèyàn là èèyàn soríire huwa al-wusulu al-matlub kọ́wé yẹn tẹ̀ nǹkan téèyàn fẹ́ wal-najatu min al-marhub kéèyàn là kúrò níbi nǹkan tẹ́wọ̀ ẹ̀ báyà ibi kí ló wù wá náà náà oríire wo oríire àlìjẹ́ndà kí la fẹ́ àfẹ́ jẹ́yà sàárè àzẹ́wọ̀ náà ó ní àlùwòsùn ilà al-matlub ìfi ń jẹ́ pé sórí rẹ̀ nìyàn àlùwòsùn ilà al-matlub ọwọ́ èèyàn tẹ̀tẹ̀ èèyàn fẹ́ wal-najatu min al-marghub kí èèyàn là kú níbi nǹkan tẹ́rù rẹ̀ ń bá yẹn ẹrù nǹkan tó ń bà wá ní pé bò láti ní wọná ẹrù nǹkan tó ń bà wá òní bíbò láti ní jẹ́yà sàárè.

láàárọ̀ ẹgbẹ̀rún kan lọ́sàn-án ẹgbẹ̀rún kan lálẹ́ tí èèyàn bá fi kírun ẹ̀ bá wọn tí ò bá fi pé èèyàn lórí ilẹ̀ kankan tí ó sì wájú ọlọ́run. èèyàn bá àgbọ̀ alukur'an látòkè délẹ̀ arfan bi harfi wá débi pé bébè àti ń ṣe mọ fáátíà ilò ó ṣe mọ gbogbo alukur'an èèyàn bá ní òun ò ní ṣiṣẹ́ kankan mọ́ òun ò ní lo oko òun ò ní lo odò ètò òun máa ṣe ní gbogbo gbèsè ayé òun pé òun máa ka Al-Qur'an Karim. èèyàn bá gbogbo àdúrà ní Muhammad sallallahu alaihi wasallam tí ò bá kírun yóò ṣòfò tí ò bá kírun yóò ṣe òfò irun ò irun ò ní irun ò ní àbùjá lọ́rùn àlùfàlà bàbá ní ètò ìjẹ́bẹ̀ àlùwòsàn ilẹ̀ mọ̀tìlóbù wàlẹ̀jáàtú nínú ìmọ̀ràn ọ̀rọ̀ tí mo lọ́wọ́ sí ìfẹ́ràn bọ́ọ̀rọ̀ yẹn tí wọ́n rà yẹn ó kó nǹkan tó pọ̀ sínú òyàkúlò bíi ẹ̀ ń fi ìfìdá pẹ̀lú àwọn òròyìn yìí òun nìyẹn fi máa ń jèrè àlùjànnà firdaus wa huwa a'la darajatil janna lẹ́yìn ibi tó ga jù náà àlùjànnà firdaus yẹn ọlọ́mọ́sá àti bọ̀lá yẹn kọ̀ọ̀kan wa. wọ́n wà mí ní àádìí ìsìnfàásì ṣẹ̀rá wo nínú àwọn ọ̀rọ̀ yìí bí ẹni pé òun lọ́lọ́wọ́ bá fi bẹ̀rẹ̀ bí ẹni pé òun náà ló fi parí. nígbà tó sọ pé kọ̀dé áfúlà alùmọ̀mí lóhùn kí ló fi tẹ̀lé àlẹ́bínà hún sí sọlá sí ẹ̀mùkọ̀ ṣòwò ìbáwò lọ́wọ́ parí kó tó máa sọ pé àwọn tí wọ́n jèrè yẹn oní wàlẹ́bínà hún aláfọlá àti hí aláfọlá àti hí yóò ha kíló. wàlùkùṣù kàmọ́ kọ́ńdà àlùlẹ̀ ẹ̀yìn bá níbàámu sí ọ̀rọ̀ àwọn àlùlẹ̀ ẹ̀yìn àwọn onímọ̀ oníkíní ń jẹ́ àlùkùṣù wàsùkúlù lọ́kàlù وطمأنينته وطمأنينته بحيث يظهر ذلك على الجوارح balẹ̀ ọkàn àti ìfarabalẹ̀ ṣẹ́bí téèyàn bá ń kí ọ̀yẹ́ lọ́wọ́ báyìí èyí ó mọ ẹrí ìfarabalẹ̀ yẹn níbi ìrún téèyàn sí. ọlọ́kùnrin ṣàṣẹ bẹ́ẹ̀ fún wa ìdílé àlùkò ṣòwò ni ẹ̀mẹ̀ bá ń kí yí pé ó ń múùfù lórí òun ẹ̀ o ṣùgbọ́n ẹ máa máa rí pé kò sí kùsùn mẹ́ ẹ rí pé kò sí kùsùn mẹ́. gbọ̀dọ̀ lọ́wọ́ bá fẹ́ sàánú ẹrú ajẹ́ pé bá ṣe ń wù báyìí ẹ máa máa rí ìfarasìn gẹ́gẹ́ ìfarasìn ẹ̀yẹn ẹ máa rí níbi ìwọ̀n ọlọ́sàn sàánú ẹ̀ kọ̀ọ̀kan wa. ayé ayé yakuna alqalbu sakina mutmainna ọkàn gan balẹ̀ lórí ọ̀rọ̀ yẹn la yufakiru làákàyè rẹ̀ ò ní máa dà kò ní máa lọ́bọ̀ máa lọ́bọ̀ wala yaltafitu li shay'in la yata'allaqu bis-salat ẹ̀mí yẹn ò ní ṣe ẹ̀sìpìtì lọ síbi kankan tí ò ní ṣe pẹ̀lú sọ̀lá. ثم يظهر أثر ذلك الخشوع القلبي على أطرافه أولي بانتين tí ń أولي nínú ẹ̀mí yẹn orí àfààní pé ẹ wà á rí náà níbi oríkèéríkèé ara ẹ tó ń kírun ìbí àìsàn tẹ́kṣàl àtọ̀rọ̀ wàlá tataharraka wàlá tataharraka ìlà fíìmà fíì mọ́sálà àtúnṣọ̀là àti ẹ wá ní rí i pé ó máa ṣe ìkẹ́kẹ́ àyàfi nǹkan fẹ́ pé yóò kó dáadáa báyìí rẹ̀. والصلاة في الآيات تشمل جميع صلوات الفرض والنفل فلا تختص بالفريضة ولا بالنافلة bàbá ní ìrún tọ́lọ́wọ́ bá ń sọ nínú àyà yìí kìí fi ọ̀rọ̀ yẹn nìkan o kíkọ́ táwọn èèyàn bá tó lẹ́yìn ìmáàmù tí wọ́n bá ń kí ọ̀rọ̀ yẹn orí pé ìmáàmù ni dírẹ́fà wọn ẹ máa rí pé ìrún wọn náà ẹ máa rí ìfarabalẹ̀ ńbẹ òṣù wọn bẹ ẹ̀yin ẹ jẹ́ káwọn eléyìí wá dá nẹ́fílà tí wọ́n kí ilé fún wọn dá nẹ́fílà wọn kí ẹ rí i pé èrò yẹn ò lè bọ́ sójú ẹ̀ rárá oníjọ́ rárá tó bá ní pé ìtọ́nà wọn bá ń sọ sọ̀rọ̀ àtọ́nà wọn bá ń sọ níbi àyà yìí kò ní í ṣe pẹ̀lú kó já sí wípé ìyọ̀rọ̀ ọ̀ràn ìyẹn nìkan ló máa jẹ́ yóò ṣe pé àti nọ́fìlà náà nọ́fìlà tá à ń yàn yẹn a gbọ́dọ̀ rí lọ́pọ̀lọpọ̀ gba ìrún wa máa ń dá tá a bá ń tẹ̀lé mọ́ bó tó bá di pa àbá ń dá kí gbà yẹn a máa rí ọ̀pọ̀lọpọ̀ àṣìṣe níbẹ̀. eléyìí kò ṣàfihàn wípé àlùkòṣe wà níbi ìrún wa yìí kò fi hàn pé àwa fọ́ọ̀rọ̀ láti máa ṣe bí máa bó ṣe ń ṣe kò sí pé kò sí òye mi lára wa. bẹ́ẹ̀ ló lè já sí wípé ó ń bẹnu wa fẹ́ pé bí ó ṣe máa kírun rẹ̀ yẹn bí ó ṣe máa kírun rẹ̀ yẹn ẹ máa fi mọ̀ wípé kò sí kò ṣòro bẹ́ẹ̀ ibò tó jẹ́ pé lẹ́yìn márùn náà ṣùgbọ́n torí pé ìmọ̀ kó máa bá mọ̀mọ́ dọ̀gba tàbí kó máa ṣáájú mọ̀mọ́ ìkan mọ̀ ṣẹlẹ̀ ní méjèèjì. bàbá ni wàá sọlá tó fi àyà bó ṣe kú bó ṣe kú náà sílà sínú bẹ́ẹ̀ ló kú ọ̀ràn yẹn sínú ìyá náà sọlá tó fi kọ́ ni èyí fi sọlá tí ìmọ̀. ọ̀rọ̀ tọ́lọ̀ ọba sọ ni pé fi sọ́nà àti ni mufrodun mudọ̀f mufrodun mudọ̀f ara tó sì fẹ́ràn fi mú àwòmúmù nìyẹn am mufrodun tó bá jẹ́ àwọn onímọ̀ alẹ́ àwọn sọ ara ta fún wa pé nǹkan yẹn ní ẹ̀ẹ́dá kọjá alẹ́ kan. إذا قمت إلى الصلاة فإنما تقول بين يدي الله kó o di sọ́kàn ẹ̀ẹ́dẹ́kìdì bàbá ní kó o di sọ́kàn each time tó bá ti ń dó níwájú ọ tó bá ti dó tó bá ti dó tó fẹ́ kí wọn. báyìí náà máa takò mo báyìí náà yàda ìlà fi wájú ọlọ́run bá lọ wá. sòdínú àṣìṣe tọ́pọ̀lọpọ̀ ọkọ sínú ẹ̀ òun náà ni mímọ rẹ́rìn-ín mímọ sàwádà lẹ́yìn ìgbà tó ti ṣe nǹkan mọ̀ tán láti wà lórí sáfù ìṣesí yìí kò dáa ọ̀kan náà sálà wọ̀là àlà hasan bùnà ali rasulillah ṣàṣẹ̀rẹ́dẹ̀ ọ̀rẹ́ ìmọ̀gbọ̀n ọ̀hún sàárà wọ́n ní ó sàlùwà látà níjọ́ kan each time tó bá ti sàlùwà látà ara rẹ̀ sì mọ̀ ìjọba yìí bí ẹni tí ẹ̀rù bà fọ̀sùn ìlà wọn abilé rẹ̀ pé kí ló dé tẹ́ pé gbogbo àtọ́ bá ti sàlùwà látà báyìí ara rẹ̀ ó mọ̀ ìgbọ̀nsẹ̀ táyà rẹ̀ ó mọ̀ ìjà kí ló máa ń fà á ó ní àtẹ́bìrì bẹ́ẹ̀nà yàdẹ́ ìmọ̀lẹ̀ ẹ̀ mọ́ wájú ẹ̀ tí mo ti fẹ́ lọ dúró wáyé ẹ̀ eh, mẹ́ tí mo fẹ́ lọ dúró níwájú ẹ̀ àṣọ sálàf ẹ wọ àwọn sálàf bí wọ́n ṣe ń ṣe sọ ẹlòmíì wà lórí fáfún lóṣèlú yóò tún máa wo fóònù mi pé kí ni Chelsea gbá tí wọ́n lẹ Chelsea ni àbí Chelsea ló ń nà wọ́n tí yóò gbé fóònù yẹn lọ́wọ́ bàdà àlẹ́kọ̀ ọ̀mà. ẹni tó lè máa ẹjẹ́ pé tó ń wò nìyẹn ṣé tó bá di wípé bá wọ náà tán ṣe é sì rò wípé pátápátá ọkàn rẹ̀ máa wà nínú rẹ̀. kó gbà pé wọ́n jọ náà balùwẹ̀ lọ dúró sí i àlẹ́bí yá àlámù àlùfáà wọn àpapọ̀ ọ̀lẹ́pọ̀ kan ro bẹ́ẹ̀ náà tu ìgbà tí ó yẹ ní ìdọ́kà ẹ̀ sọ ẹ̀ kàtà ẹ̀ tó ẹ̀ kó o máa kàn rẹ̀ sọ wà á tẹ̀ wípé ọ̀wọ́ ọba rẹ̀ kọ́ ó máa ń bá ẹ̀ lẹ́yìn ìkú Eu vi o de o de kàmàgóòlà mìsàlàtì tó pé ara rẹ nísìnyí a rí i pé ara rẹ ó bí sí pẹ̀lú sọ̀láàtì rẹ because omi tó káwọ́ rẹ̀ sí oko sígbàyà orí rẹ̀ ò tẹ kọ́kọ́rọ́ lẹ́yìn tó ń wo ibi tó fẹ́ forí kàn ìdúró rẹ̀ náà ó dúró dédé àti ara rẹ̀ bí sí pẹ̀lú òun gbìyànjú kó jẹ́ kọ́kàn rẹ̀ náà bí sí pẹ̀lú òun àmọ́ ká rẹ̀ jésìmọ́ta mọ̀ṣúgọ́lẹ̀ bí sọ̀lá àti. wàlíyàkùn kọ́lbùkà ayédọ̀ mọ̀tẹ́jì àìlàlọ́ọ̀ kama anna jismaka muttajihun ila alqibla illa ji'ati allati amaraka Allahu azza wa jalla bàbá ọkàn rẹ yóò dojúkọ Allah gẹ́gẹ́ bí ara rẹ ṣe dojúkọ kíbla ibi tó lọ bá pàṣẹ kó pàṣẹ kó kó dojúkọ. àmọ́ ayẹyẹ tí ẹ lè jí nínú àmọ́ àmọràn náà wọn ìtàwájú ilé àmọ́ ó jẹ́ sí ara rẹ nìkan yóò dojúkọ ibi tó lọ dojúkọ. ولكن قلب ضائع هذا نقص كبير wájú pé ṣéèkì ẹ̀kún àléébù tó ga lélẹ̀ àdínkù tó lágbára lélẹ̀ àtà bàbá ní débi wípé ìdàbà àdàbà ọ̀nà ìyá أن تعريفهم أصوات جلوس تكفك وبيرو أبدل الشيخ رحمه الله تعالى قال إذا أقبلت إذا أقبل إذا أقبلت إلى الصلاة

ìlú ọ̀la pẹ̀lú ìgbà. Lọ́pọ̀ ti ṣe kò sí ìdíjọ́ bí kéde pé lẹ́sẹ̀ wọ́n mọ̀ sí ó jẹ́ kí dàlá àwọn orí ìkọ́ àti ìgbà ìgbà gbòòrò yẹn pátápátá báwo ló ti wá dojú kọ mí nígbà tó sọ pé kò sí níwájú mi kò sí lórí ayé bí wọn wá dojú kọ ẹsẹ mọ kíláàsì àkàmì fún mi ṣé olùwàwọ sọ̀rọ̀ ọgbà fún aláṣùbánu tara kọ kò sálà fi jọ fàáwà fáwọkọ áùsù rẹ tó bí bá sọ pé dojú kọ ẹyẹ náà orí àná áùsù náà látọkọlọ ọdọ aláṣù ìtara wa wàá wà kíbalẹ wájú ìlú lè fẹ́ lé ìgbà fẹ́ la ọlọ́run bó ṣe máa ń dojúkọ gbogbo tó bá ń kírun nígbà tó bá ń kírun nìyẹn wà ilé ìlú tẹ́lẹ̀kùnú wọ̀kọ́ ìbùkà bàbùlú òbítà ríbìlà nígbà yẹn kọ́ níta ta ìfẹ́ kó wọlé kó wọlé wọ̀kọ́ ìbùkà ọkàn ó máa kú kẹ́kẹ́ ọkàn rẹ̀ máa kú kẹ́kẹ́ pẹ̀lú títóbi Allah subhanahu wa ta'ala ọkàn rẹ máa kún kẹ́kẹ́ pẹ̀lú pé ọlọ́run bá ń kọ́ ọba tó wà níwájú rẹ̀ yìí òun náà lè ojú ṣòfò. wọ́n máa ha bá tó wọ́n wọ́n takọ́rọ̀ mi lè yìí níta afẹ́kọ́ kó sọ́kàn rẹ̀ pé ìfẹ́ ọba adẹ́dà aláṣẹ àti àsúnmọ́ rẹ̀. wáyé náà àkọ́kọ́fta ìsọ́lé ọba tó bá dó tó ń kírun fa atẹ́kìtì anaka tunaji mọ̀ wípé òun sọ̀rọ̀ wúyẹ́wúyẹ́ sí Allah subhanahu wa ta'ala. kama qala dhalika rasulullah gẹ́gẹ́ bí ànábẹ́ Muhammad sallallahu alaihi wasallam ti sọ pé inna ahadakum ànábì ní ọ̀kọ̀ọ̀kan yín idha qama fi salati tẹ́ ẹ bá dúró sórí ìròyìn fa innahu yunaji dojú ọ̀rọ̀ ọkọ̀ ọlọ́wọ́ bá bá fi lẹ́jọ́ wá àtàtúntò rẹ̀ lẹ́jùwá ọ̀rọ̀ wújẹ́wújẹ́ téèyàn ló ń bá yẹn sọ lọ́pọ̀ yẹn lẹ́jùwá tó ìgbà kó tàbí sọlá àǹtà sọlá di ọ̀rọ̀ bàkà ọlọ́wọ́ bá rẹ̀ ló ń bá sọ̀rọ̀ wuyewuye ìtàkànnàmù mọ́ àlọ́ bàbá ní òun bá ọlọ́wọ́ bá sọ̀rọ̀ ní wàhálà inú tó gbọ́dọ̀ lọ́wọ́ mọ́ rẹ̀ أنك إذا قرأت الفاتحة

wọ́n. Gẹ́gẹ́ bá ìṣàlẹ̀ ìṣáájú, láti ṣíwọ́ sọ láti ìlà àbìhà, irú pẹ̀lú fáwọn قال لعبد حتى não pode وقرن فوض يا ربي الذي شفيع عندي اتد بأمري اتكالف لي فذكرنا إياك نعبد وإياك نستعين إلهي ولا نوبة هذا بيني وبينك ààrẹ ààrẹ mi pé lájọ́ fẹ́ kí wọ́n kára mú wa ní àkàrà sáré wọ́n bí lájọ́ sọ́rọ̀ ẹ̀rọ sí ìwé tó ń gbé ẹ̀bí ìwé tó pọ̀ bẹ́ẹ̀ lẹ́nu ìwé tó ń ta tó tó nǹkan lá tàbí tó ń sọ̀rọ̀ olóò sọ pé ẹ̀la bẹ́ẹ̀ ni wà bẹ́ẹ̀ àbí ìyá kan náà wa ìyá kan sáà ní kébi ká ìyá kan náà wa ìyá kan náà búrú tẹ́yìn ká àǹtí àbí láàárín èmi àtọ́ náà lè tèmi wá. àárín ẹ̀yìn àtúnà na ọ̀dígbà gbogbo alájọ kan ìyá kan náà gbúdọ̀ wá ìyá kan sọlá bẹ́ẹ̀ ni abẹ́kọ ṣùgbọ́n tí gbogbo wọn àtọ̀ kala ṣégun aláàṣọ àṣọrọ̀ ẹ̀hẹ́ torí pé àwa nímọ̀ yẹn nípa ara wa lọ́lọ́ sọ pé àdà bẹ́ẹ̀ ni ọ̀bẹ́ náà àbùtì àárín èmi àtẹrù mi ìwọ tó bá jẹ́ pé o bá tún ní nǹkan kan tó o tó ń bí ń bá ọ gbogbo ayé lẹ́yìn tá a jọ rí láàrin ara wa yìí bẹ́yìn mẹ́ta wọ̀ bẹ́yìn lẹ́ wọ́n bì kan àárín òwò àtọ́ náà ọba ló wà gbogbo bó ti jẹ́ pé tó bá jẹ́ pé mi náà ń kọ́ mo bá ní àbùtárì kan tó bá pé náà ń kọ́ mo bá lọ sẹ̀kẹ́ tí mo wẹ̀ tó bá pé náà ń kọ́ mo bá ní nǹkan tí mo sọ̀rọ̀ sínú ilé mi bẹ́yìn ni wọ̀ bẹ́yìn lẹ́ rọ́bì àárín ibi àti ọlọ́wọ́ mi náà ló wà ojú ẹ̀mí kankan ò ilé wẹlẹ abdi mọ sá àlà ìtọ́rù mi béèrè máa fún wàlẹ alìbáda tìbílá wàlẹ ìsì àlà tìbílá ìlàkínà àlè là abdi ìyá kaná abudu wa ìyá kaná sàìn ìwọ láàmà sìn ìwọ ni àmọ wálé lọ́wọ́ gbogbo ìyànjú mi ọ̀tọ́ wọn káàkiri náà sí ọlọ́run bá mi tí gbogbo ìyànjú ń ka ìyá kaná abudu wa ìyá kaná sàìn ló wà ọlọ́run bá mi òdòrán lọ́wọ́ ni. ìbéèrè bá wá ọlọ́run ní olùrànlọ́wọ́ tí yóò mọ pọ̀pọ̀ tí yóò mọ rí nǹkan mọ́lẹ̀ tí yóò mọ sọ àsọ̀rọ̀ tí yóò mọ wẹ̀fẹ́. àgbà bẹ́ẹ̀ ni kàwá láàrin wa àtọ́lọ́wọ́ bá lójọ yẹn. pé ń ṣe ní kọ̀rọ̀ ọlọ́run bá nìkan lóyún. tó bá kà pé èdè náà sọ̀rọ̀ àtàwọn sẹ́kìn ọlọ́wọ́ bá ní ẹ ní fáìdà kọ́lá ní sọ̀rọ̀ àtàlọ́bí náà àni àmta àlẹ́yìn mọ̀gárì ní mọ̀gbóbi àlẹ́ kọ́lá láhùn àdá ní abdi wọlé abdi mọ̀ sàálà ẹ̀rí mi ló ń béèrè fún ìmúdúró tuntun lójú ọ̀nà ọlọ́wọ́ bá ní wọlé abdi mọ̀ sàálà ìjọ́rù mi sì béèrè máa fún òun ló ní òun ni yóò gbà so abiola ọba allah subhanahu wa ta'ala irun wa tí ó jẹun yóò jẹ àtẹ́wọ́gbà lọ́dọ̀ Ọlọ́run wọn pé ilé mi ti sọ pé àwọn òní ìkẹkẹ tí wọn tájú ètò lọ́wọ́ àwa èèyàn bí ìṣètò tí gbogbo wa ká pàdé ọba kan pé gbogbo yín pátápátá ọmọ wọn so alùsùnà wọn ràn wá lọ́wọ́ wọ́n ṣe dáadáa sí wa pẹ̀lú ṣíṣe ìtọ́sọ́dọ̀ wa láti rí wípé àtúnyàn gẹ́gẹ́ bí ọlọ́run bá ó ti gbé kalẹ̀ fún ìdíṣẹ́lá Muhammad sallallahu alayhi wa sallam ẹgbẹ́ rí pé alùsùnà gbogbo àlámọ̀dé pátápátá olùwó lọ mú wa láti yà lọ́kọ̀ àn sunna alẹ́ Muhammad sallallahu alayhi wa alayhi wa فالصلاة مناجاة بين المصلي وربه ìrúkọ òun yẹn ìbára ẹni sọ̀rọ̀ láàrin ẹni àtọ́lọ́ ọba mi làmúyẹ́rù ní bí ti àhábà àti ìjẹni ìlú ìdàdá àti àbàdà kò sí ìjọsìn kankan tó ń bá pépé èyí tó ọ̀bọ́nà ọba sọ̀rọ̀ ni. ìtẹ́lẹ̀ kan bá ní òun máa ń ṣàdúrà àmọ́ òun ìrú òun yẹ pé wọ́n ti òun bọ́nà ọba rẹ̀ sọ̀rọ̀. ó kàn jókòó sí ìtọ́kàn ṣàdúrà ní ìtọ́lọ́ ọba mi òun ni nǹkan tó ṣe lọ́rọ̀ rẹ̀ lórí. lillahi kama qala Allah ta'ala fasawmu lillah ààwẹ̀ ọlọ́run bá lóun ní gẹ́gẹ́ bí ọlọ́run àìsàn nínú hadith kudusi ọlọ́run kullu amali ibni adam lahu illa sawm gbogbo fẹ́ ọmọ ànábì ádámù pátápátá ọmọ ànábì ádámù ló ní ìlà àsọ̀wò àyàfi àwẹ̀ fa inna òní àmọ́ àjùjì ìdìbò. bá ní èmi ni mo ní àwẹ̀ wàhálà ájújù mi èmi ní sẹ̀sán àwẹ̀ láti ìlànà yẹn rí ṣùgbọ́n wọn gbá wá níbi àwẹ̀ máa wúri dà fi sọ̀lá àti ìtọ́jú àwa níbi irun ìsáàlù yìí rọ́bà kan ti bò ó. nítorí gbà wá níbi irun yìí ẹrú ó ń bá ọrụ bá sọ̀rọ̀ kò sí níbi òótọ́ ni pé àwọn ọ̀sán níbi ṣùgbọ́n pé ìbára ẹni sọ̀rọ̀ yẹn ibi gbogbo ìjọsìn tá a máa ń ṣe pátápátá ibi ìrìn nìkan náà ti gbà wá yakunu fàyẹrí dùnà ààrẹ yìí ọlọ́run gbọ́dọ̀ lọ dáhùn ní òbí ọba fi ń sọ orí wà áàgàlùmáàmù lọ́wọ́ ìpèsè àrùnáàrùn làkàna àbílẹ̀ ìtumọ̀ ọ̀rọ̀ tá à pé ìrìn nìkan ni communication láàrin ọlọ́run ọba àtẹrú èmi táwọn náà bá rí ní sí dáadáa a máa fi ilẹ̀ pé bẹ́ẹ̀ lórí pẹ̀lú àwọn àbísí àníbọ̀ Muhammad sẹ́lẹ̀ ilé ìtàgbà alákìndọ̀nà mẹ́sàlélá ayọ̀ ayàmílà náà bí akùnrin àtàbí ọlọ́run kò fi àmójúkó rẹ̀ kò fi bá wa lò ó mẹ́tìlú aliwo kẹsì ọ̀rọ̀ bàbá ní àmọ́ ń fọ́nú fúnra púpọ̀ níbi ẹ̀rọ wa yẹn dẹ́sítàìtì ka ilẹ̀ ka anẹ̀mẹ̀ mẹ́kọ̀rọ̀ àlùfáà ti àpẹẹrẹ لا يستهدر الواحد منا أنه يناجي الله We read Fatiha, we read our Surah Al-Fatiha to Salah. Bí ẹni pé ẹ̀ka òfò náà, bí ẹni ẹ̀ka òfò kọjá lórí títì. Sọ àmọ́ ẹ̀ka ní kíkà tó à ń bá ọlọ́run bá sọ̀rọ̀. Torí ẹ̀ lẹ́sìn rí ọ̀pọ̀lọpọ̀ tó máa ń kírun. You see to them when they recite their own Surah Al-Fatiha. Ẹ̀yọ́ ni gbìdúrà ìtàlẹ́sìn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 ànábì ọmọ dákẹ́ níbi ayé àkọ́kọ́ alhamdulillah rabbil alamin الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين títí táwọn bí òfin kàá tó sọ̀rọ̀ lọ́wọ́ àlùsọ̀rọ̀. ìgbóhùn ni ọlọ́run tó ń sọ̀rọ̀ ọgbẹ́ tó ń ta ó sì parí tó pèsè ilẹ̀ wọ́n lè tẹ ẹ̀ka tẹ̀sí pamọ́ sí sùúrù bẹ́ẹ̀ ni pápá rárá yìí ọ̀pọ̀lọpọ̀ wa bàbá ní pé àmọ́ fọnú fọra púpọ̀ jù ní ẹ̀ka annana nakra alfatiha qira'atan abiratan la yastahdiru alwahid minna annahu yunadi Allah wa anna Allah yaqsim ọkọ̀ wa ló ti bẹ́ẹ̀ and torí ẹ̀ bí wọ́n sọ fún wa pé lọ́tọ́ bá fẹ́ tẹ̀kì rẹ̀ ìwọ tó kí fúnra rẹ ni o béèrè lọ́wọ́ ara rẹ wípé súrà wo lo kà ní rákà alákọ̀ọ́kọ́ súrà wo lo kà ní rákà ẹlẹ́ẹ̀kejì do you still remember so rántí ìlọ́pọ̀lọpọ̀ gbà ìwọ ni rántí ọlọ́kùnrin àkóso àná wa fàyàkúlù amadani abdi annani wa asna alayya abdi majadani abdi hadha li abdi wal abdi ma sa'ala máa nà ṣe òun bí àádà aláhùnmá ilà ayàṣà àlà bàbá ní pé a kì í fìlì pé ọlọ́run bá bá wa sọ̀rọ̀ yọ̀rọ̀ bá aláṣọ àtàlà kò ṣe dáadáa fún kálukú wa afẹ́ fi ẹnu bẹ̀rẹ̀ gbọ́dọ̀ kó tó di pé a tún máa tẹ̀síwájú ìdílé ìdáná sáyé bá gbà wá ní ọ̀rọ̀ nípa àlùkò ṣòwò ìṣèlú ìrànṣẹ́gbọ̀n náà wò tààrà wọ́n sọ púpà rẹ̀ fọ́nà ọ̀kọ́dàkọ̀jọ́ kó jẹ́ kí ìrànwá kó jẹ́ ìrànwó sì gbà níjọ́sìn wa. وصلى الله على نبينا محمد وعلى آله وصحبه وسلم أجمعين والسلام عليكم ورحمة الله وبركاته كم سؤال يتولوا الآن فتوى أسوفيون من لغة فتوى إذا جنسوا ìdájọ́ ẹ̀sìn èdè fáínà ìdájọ́ ẹ̀sìn ó lè jẹ́ pé consensus àwọn àfáà wá wà lórí ẹ̀ tí consensus àwọn àfáà bá wà lórí ẹ̀ ìjọba kò ní fatuwa náà ó wà òkè so lẹ́yìn ìgbà tá a fà kan bá sọ pé ní ìṣe báyìí nǹkan tí mo ṣe ni so wọ́n sì ní láàyè ṣe ìyẹn nǹkan tó wọ́n nínú láàyè ṣe náà tó wọ́n nínú. tó bá jẹ́ pé nǹkan yẹn ó bá kọ̀rẹ́tì àti fatuwa táwọn afẹ́ǹsì ń ṣe ẹnìkan béèrè wípé tá a bá mí ṣe àwẹ̀ thirteen fourteen fifteen tàbá mèsè ṣáà lè ṣe pọ̀ lọ́wẹ̀. àná àkọlù náà tí wọ́n pẹ́ ní ìbá ti bá sáábà tí ò lè mọ́ gbà á tó bá mèsè tí ò bá jẹ́ wípé ó mèsè nítorí pé ó sick tàbí ó ṣe sáfà ìkọ́ tó wẹ́ pé ó ṣe sáfà ni tàbí ó sick ni a sọ pé kò ní ìdíkò gbà padà because Ànábì sallallahu alaihi wasallam sọ pé gbogbo ìjọsìn tí yẹn bá máa ń ṣe sáfáfá téèyàn bá mísẹ̀ àti rìsọ́ọ̀sì pé èèyàn travel àbí èèyàn sick ọlọ́run á ọ́lẹ̀ fún èèyàn gbígbà téèyàn ṣe ń ṣe ni. ṣùgbọ́n bóyá for one reason or the other kò travel kò sick but ó miss àwẹ̀ yẹn só lè san padà á sọ pé ó lè san padà torí pé kọ̀dọ́wò náfìlà náà àmọ́ ń san náfìlà náà padà. bákan náà dẹ̀ tó ń pè é àríwá àwọn àfáyẹ̀sì tó sọ pé kò pọn dandan kó jẹ́ thirteen fourteen fifteen pé kéèyàn ságbàwẹ̀ mẹ́ta nínú oṣù kò bá àmọ́ bọ̀ sí thirteen kò bá àmọ́ sí fourteen bó ti yẹ pé èyí táwa mú tó lálàáfíà jù òun náà ni pé jẹ́ thirteen fourteen fifteen so ṣùgbọ́n ewu sheikh sọlẹ̀ sílẹ̀ ní ọ̀ṣun ọlọ́run tààlà wọ́n mú àwọn àdìsù kan wá tí wọ́n fi sọ pé àwọn àdìsù yìí kò sọ pé dandan kó jẹ́ thirteen fourteen fifteen pé ó lè jẹ́ àwọn ọjọ́ mi náà ní àárín oṣù so based on that a sọ pé ẹni yẹn lè san padà wà láwọ aláwọ àlẹ. سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت